ẹ̀yin olúwa lógo orúkọ mi ni e, e, olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè gẹ́gẹ́ bí a ti ṣe máa ń gbọ́ ní ìgbà gbogbo lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ èyí yìí ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ tòní mo rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ fún àdúrà bàbá wa ní orúkọ jésù kristi ọlọ́run ipá àtàgbára adúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run adúpẹ́ torí wípé òyì kò padà ẹ̀yin ni ọlọ́run ìyè apè yín ní wákàtí olúwa sí àárín wa mo gbàdúrà olúwa wípé kẹ́ fi agbára ọ̀rọ̀ yín àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín kẹ́ fi ṣe wa ní etí bíbélì wípé ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ a sì máa sọ àwọn òpè di ọlọ́gbọ́n tó bá rí bẹ́ẹ̀ mo béèrè fún àṣẹ ìmọ́lẹ̀ yín Olúwa wípé kó wọnú ọkàn kankan lọ ní wákàtí yìí bí wọ́n ti ṣe máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí àti wípé lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí orúkọ yín nìkan ṣoko di àyìnlógo a dúpẹ́ lọ́wọ́ yín bàbá nítorí wípé mo mọ̀ pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín tí àbá gbàgbé ara dúró lórí iṣẹ́ ìránṣẹ́ tí mo pe àkórí ẹ̀ ní ṣíṣe iṣẹ́ ìjèrè ọkàn ìtújẹ́ pé ó jẹ́ ojúṣe pàtàkì fún èmi àti ìwọ iṣẹ́ ìjèrè ọkàn àwọn ènìyàn ó jẹ́ ojúṣe pàtàkì fún èmi àti ìwọ iṣẹ́ kan nìyẹn lẹ́yìn iṣẹ́ yìí tá à ń sọ yìí mo gbàgbé pé iṣẹ́ mìíràn ó tún wà bíbélì sọ nínú ìwé máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkarùn-ún ìkarùn-ún ìkẹẹ̀ẹ́dógún nígbà tí jésù kristu lọ́wọ́ tó ń sọ fún àwọn àpọ́sítélì wípé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá ẹ tí a ò bá gbàgbé a rí i pé a kà fún wa láti inú ìwé kólósè ẹ orí ìkíní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n mo tún fẹ́ kà á láti rán wa létí bíbélì wípé ó ní kristi yìí ìyẹn ni paul àpòsílẹ̀ tó ń sọ̀rọ̀ fún tó ń bá àwọn ará kólé sọ̀rọ̀ wípé kristi yìí ni à ń kéde fún yín tí a tí a tí à ń kìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn tí a fi ń kọ́ gbogbo ènìyàn ní gbogbo ọgbọ́n kí a lè sọ gbogbo ènìyàn di pípé nínú Kristi ohun tí mò ń ṣiṣẹ́ fún nìyí gẹ́gẹ́ bí agbára tí Ọlọ́run fún mi tí ó tí ó ń fún mi ní okun ẹ̀kẹ́ hallelujah a lè rí Paul àpọ́sítélì nígbà tó ń sọ̀rọ̀ wípé jésù kristi nìkan ni òun kéde fún wọn tí ó sì ń kìlọ̀ fún gbogbo ìran ènìyàn so ó túmọ̀ sí pé jésù kristi òun ni òun ni ọ̀rọ̀ wa òun ni ìwàásù wa òun ni ìrere tí a ní fún gbogbo ìran ènìyàn àti ní ọ̀sẹ̀ tó kọjá rí wípé àkíyèsí pé kì í ṣe ìwàásù ìgbàlódé láti gbé ní láńkẹ̀ ṣùgbọ́n á láti jẹ́ kí ìrere ìwàásù ojúlédéjúlé ìwàásù àwọn kan kó ṣe pàtàkì fún wa ká sì gbé kárí ju kágbéga ju àwọn nǹkan míì lọ torí pé àwọn ìran ìbí ìjọ Ọlọ́run ní àwọn ìlú Amẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ti gbé ìwàásù níta pè ní social gospel <clears throat> tí wọ́n ń wàásù káàkiri fún gbogbo ẹ̀wọ̀n ènìyàn rí pé lẹ́yìn ìgbà díẹ̀ eléyìí ó di tí yóò kùnà ṣùgbọ́n kí wọ́n bá kùnà àti kí èrò irú èrò báyìí tó má bàa wọlé wá ohun tó jẹ́ àkọ́kọ́ fún wa láti ṣe ni wípé a ń láti lè mú ní ọ̀kúnkúndùn àti ní kókó iṣẹ́ ìjèrè ọkàn kàkà sí àkọ́kọ́ àti lẹ́yìn eléyìí a ń láti mọ̀ wípé ìran tí a wà yìí tí torí pé tí àwọn èèyàn bá ní Jésù Kristi bó tilẹ̀ wù kán lówó tó àbí kí wọ́n ní ipò àbí ohunkóhun tí bó tilẹ̀ wù kí iṣẹ́ wọn kó dáa tó tí wọn bá ní Jésù Kristi tí wọ́n bá fi lè kú bẹ́ẹ̀ àjẹ́ ìrètí wọn ó já sí asán ikú wọn ó sì àti jíǹde wọn bẹ́ẹ̀ ló sì já sí asán ó túmọ̀ sí pé wọ́n á jíǹde ṣùgbọ́n wọ́n á jíǹde sí sí inú ìdààmú àbí sínú ìdálẹ́bi tá à ń pè ní eh, condemnation ṣùgbọ́n à ń sọ fún wa wípé yàtọ̀ ju ju eh, ṣe tatún láti ṣe lẹ́yìn iṣẹ́ ìjèrè ọkàn ni wípé à ń láti lè mọ̀ wípé àwọn ìran àbí àwọn ọmọ tí a ó máa bí a ní ojúṣe láti lè a ní ojúṣe láti lè tọ́jú ìran tí a wà yìí nítorí àwọn ọmọ tí a máa bí àti àwọn ìran bí àwọn ọmọ ọmọ tí a ó ní torí pé a ní ojúṣe tàbá lè ṣe eléyìí torí pé a mọ̀ pé a ní ojúṣe láti lè ṣe ìdápadà ìyípadà ẹbí wa fún Jésù Kristi nígbà tí a bá ń bẹ̀rẹ̀ sí tọ́ka àwọn ènìyàn Eh, sí Jésù Kristi tí àwa pẹ̀lú tí a sì ń gbé ìgbé ayé èyí tó jẹ́ pé ohun tó ń polongo àbí èyí tó jẹ́ pé ó ń gbé lárugẹ òdodo Ọlọ́run ní àwùjọ wa eh, ṣùgbọ́n lónìí máa tẹ̀síwájú ní Bíbélì wípé tá bá ẹ rí i pé ìgbà tá à kà nínú ìwé Jeremiah ṣáájú Jeremiah sọ fún àwọn àwọn tí a ti kó ní eh, ìgbèkùn lọ sí Bábílónì wípé kí wọ́n gbàgbé gbogbo ìrètí ẹ̀tàn tí tí wọ́n ń fún wọn ìyẹn eh, wòlíì anani wòlíì èké anani tó ń fún wọn wípé láìpẹ́ bí nǹkan bí ọdún méjì eh, gbogbo ìṣòro wọn á kúrò wọn ọlọ́run máa wá ọlọ́run máa mú wọn kúrò nílẹ̀ ìgbèkùn ṣùgbọ́n eh, tí wọ́n bá gba eléyìí gbọ́ ó túmọ̀ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí ń jókòó káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́wọ́ bọ́tán wọ́n bẹ̀rẹ̀ sí ń wòran wọn ò sì ní lè lapa wọn ò ní lè lapa kankan wọn ò ní lè make any difference wọn ò ní lè lapa wọn ò ní lè ṣe nǹkan tó yàtọ̀ ṣùgbọ́n ọlọ́run fẹ́ kí eléyìí kórí bẹ́ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí retí pé ah láìpẹ́ à ń retí ìdáláre wa à ń retí ìtúsílẹ̀ wa bẹ́ẹ̀ náà ni eh, ṣe léyìí kò wá fẹ́ rí bí àwùjọ tí a wà lásìkò tá a wà yìí tí yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ìwà àti ìṣe wa sí àṣà wa lónìí ó ní wípé ṣèbí ẹ ti rí ayé ń sìn bí ayé ti ṣe ń pín yẹlẹyẹlẹ bí ayé ti ṣe ń bó ṣe ṣe ń wá sílẹ̀ tí ohun gbogbo ń dojúrú eh, tí a sì ń sọ pé Jésù Kristi pàápàá kò ní pẹ́ dé nítorí díẹ̀ yìí ẹ jẹ́ ká ara dúró ká máa wòran ká fọwọ́ lérán ká máa retí ìpadàbọ̀ Jésù Kristi tàbí ìgbàsókè eh, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bi mí léèrè wípé wà ìwà Adéwọlé ìránṣẹ́ ọlọ́run ǹjẹ́ o kíyèsí pé ayé tí a wà yìí ṣe ló bẹ̀rẹ̀ sí ló bẹ̀rẹ̀ sí polúkúrú muṣu sí ojoojúmọ́ ni gbogbo nǹkan dàrú sí ju tàtẹ̀yìn wá lọ tọ́ béèrè béèrè bẹ́ẹ̀ màá tọ́ béèrè bímí nínú béèrè bẹ́ẹ̀ màá ní yẹ òótọ́ ni lóòótọ́ ni pé ayé ló ń lọ sílẹ̀ ni gbogbo sì ń di bíbàjẹ́ lójoojúmọ́ wọ́n á sì wí pé torí kí la ṣe wá ń dara wa láàmú ta fi wá ń wàásù Jésù Kristi ta fi ń ṣe wàásù ojúlé dójúlé àbí ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìdáhùn mi ni wípé ìdí kan náà ta fi ń ṣiṣẹ́ ìjèrè ọkàn yẹn òun ló dàbí ìgbà tí yẹ pé bí a ti ṣe ń jẹun bí a ti ṣe ń mu lójoojúmọ́ bí a ti ṣe ń ṣe ẹ̀yìn tá a pè ní eré ìje ta fi ń tán pè ní jogging tó yẹ pé kí ara wa kó ba lè kó ba lè yá kánkán kó ba lè gbéra kára wa ba lè yá kára wa ba lè le ká lè ní ìlera láti lè torí kí la ṣe ń ṣe léyìí bẹ́ẹ̀ bí ìdáhùn bẹ́ẹ̀ ló ṣe fẹ́ẹ́ rí torí kí la ṣe ń ṣe léyìí torí pé a mọ̀ pé àá ṣàkù àá sì kú láìpẹ́ ẹni tí mò ń sọ ni wípé torí ẹ̀ tàbá táwọn èèyàn bá ń lè máa lérò gbẹ̀yìn a rí i pé a ò lè jókòó ká fọwọ́ lẹ́rán wípé kí ara wa kó wá dìdàkudà nígbà tí ọlọ́run ò fẹ́ kó rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé ká wá fi àti tọ́jú ara wa ká fi sílẹ̀ ọlọ́run ò fẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ká jẹ ọlọ́run fẹ́ ká mu ká wà ní àlàáfíà ká wà ní ìlera pípé lóòótọ́ bá gba lógún ọdún bá lọ ẹgbẹ̀rún ọdún síbẹ̀ tí Jésù bá tí ì dé a sì máa fi ibi báyìí sílẹ̀ ni bẹ́ẹ̀ pẹ̀lú òun náà ni irú ọ̀rọ̀ tí à ń sọ bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ rí níwọ̀n ìgbà tó jẹ́ pé a ṣe wà níbí yẹn iṣẹ́ ojúṣe wa ni bó ti lè wù káyé máa dàrú tó bó ti lè wù kí nǹkan máa bàjẹ́ tó síbẹ̀ a ń láti jáde láti lọ ṣiṣẹ́ ìjèrè ọkàn ohun tí mò ń sọ ni wípé bíi Paul àpọ́sẹ́lẹ̀ bó ṣe wípé ó ní ojúṣe wa ni kristi jésù yìí òun ni à ń kéde fún gbogbo ènìyàn iṣẹ́ wa láti jáde lọ láti lọ bẹ̀rẹ̀ sí ń kéde jésù kristi torí pé ọ̀nà kan gbòógì nìyí láti lè já àwùjọ tí a wà yìí gbà lọ́wọ́ sátani àti lọ́wọ́ gbogbo ìjẹgàba òkun èyí tí ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi ọmọ ọlọ́run tó ń gbọ́ mi ìjọ́wọ́ mo pè é níjà lónìí ìjọ́ olùwàásù gbẹ̀yìn iṣẹ́ ìránṣẹ́ ojúlé jójúlé ìjọ ò ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn níjú tí ẹ wá fáwọn ọ̀rẹ́ ẹ ìjọ ò ló bá àwọn ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ ìgbà ìjọ ò ló bá wọn sọ̀rọ̀ lọ́jà ìjọ ò ló bá wọn sọ̀rọ̀ nílé ẹ̀kọ́ ìjọ ò ló bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn bá wọn sọ̀rọ̀ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ lójú rámú lẹ́rù sì ń bà wọ́n ẹ má lè kẹ́rù bà torí pé ojúṣe wa ni láti ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìwọ tí ò ń gbọ́ mi tí o bá ní ohunkóhun bí ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà àbí o fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ o lè pè mí sórí sórí aago plus two three three 246 846 774 plus 233 246 846 774 àbí kí o kọ̀wé sí mi um, Joseph Eniowo lórí email account Joseph Eniowo at yahoo um, dot com ní ọjọ́ mẹ́jọ ní agbára ẹ̀jẹ̀ Jésù a ó tún máa pàdé lórúkọ Jésù sì kúrò àánú gbà ó ṣe púpọ̀ ó dàbọ̀.